ní tipátipá ní tipátipá ní tipátipá ní tipátipá means by force ní tipátipá means by force ó fẹ́ gba owó rẹ̀ ní tipátipá ó fẹ́ gba owó rẹ̀ ní tipátipá